mo bè kán. ẹlẹ́rìí àṣìkú ńlá ìlànà sí ànàní. ìlànà àṣìkú ńlá ìlànà sí ànàní. أرى الأرض تبقى والأخلاء تذهب أمامك عبد من عبادك مذنب كثير الخطايا جاء يسألك الأفواه فأنزل عليه العفو يا من بفضله على قوم موسى أنزل المن والسلوى فحيث ما كنت فأمر بالجميل ولاه تخشى سوى الله من قاص ومن داني إن الجهاد لأقسام وأفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفاد المؤمن أكرمكم الله وغير تقي يأمر الناس بالتقى وغير تقي الله يأمر الناس بالتقى طبيب يداوي الناس طبيب يداوي الناس وهو مريض طبيب يداوي الناس وهو مريض وغيره تقي يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو مريض طبيب يداوي الناس وهو مريض عبد المؤمن أكرمكم الله رحم الله عبدا عرف قدر نفسه kò sí tó burú bíi kéèyàn má mọ ìwọ̀n oníwọ̀n àmọ́ ó kù púpọ̀ kàtó kéèyàn má mọ ọba ara rẹ̀ téèyàn bá mọ ọba ara rẹ̀ àfáwọn aláwìyé olúwa ẹ gọ̀. ó gbé gọ̀gọ̀ kọ́rùn mm. ó dàgẹ̀dẹ̀ lu sálángá torí bẹ́ẹ̀ yẹn bá dàgẹ̀dẹ̀ lu náà èyí ni fẹ́ẹ́ ṣe bọ̀ ọ̀dìjẹ́ ni kò wàjẹ́ irú ìdẹ́kí ya amúrú náà sàbí tukọ̀. tàbí bún. tàbí bún yudáwó náà sàwáwá màrídùn. tàbí bún yudáwó náà sàwáwá màrídùn. طبيب يداوي الناس وهو مريض طبيب يداوي الناس وهو مريض àfáà wa Suleiman ẹ̀sà òkè ọlọ́run sì wọ́n ní jamiu àbí kò pè wọ́n ní jamia torí pé àwọn onímọ̀ káràrò ní bẹ́ńjọ́gọ́ wàláhì azim mo ṣe kàfàrà pẹ̀lú ọkọ̀ ọba tó láyé àtọ̀run àti gbogbo ti bẹ́ẹ̀ ìjókòó yìí mo bẹ lọ́hùn kankan lórí rẹ̀ kò gbà ẹ gbọ́sẹ̀. àgbọ̀wọ̀. ọlọ́run nìyí méje ń ṣe wáàsí níjókòó yìí èyí ti rí afa Abdul ẹni tọrọ bá ń dun èéfì lọ o bá ń dun èéfín lọ. kò yẹ kó fi lọ torí yóò ṣe kí ni yóò sọ pọ̀ àfa àwa Suleiman ẹ̀sà òkè tí wọ́n jẹ́ kan nínú ọmọ lójú àwọn àfa àwa àgbà tí wọ́n bẹ́ ń jòkó ọ̀dádá ni wọ́n mo ti kó kọ́ wọn rí. ọ̀dádá. ọ̀dádá ọ̀dádá ṣe rí àwọn àfáà wa òkò yìí mo fẹ́ sọ̀rọ̀ púpọ̀ fáwọn ọmọ ilé kéwú tèmi náà tí mo wà lára yín tí gbogbo wa jọ ń jọmọ kéwú fáwọn àfáà wa. àfáà wà líyìí ọlọ́nkà ọdẹ ni ọwọ́ àlọ́nu gbó ó láàánú púpọ̀ sọ pé alihurru hurrun wàlọ́ masawe durrun wọ́n lè yàn da ẹ lójó pa sóòjó máa sin ẹwà nù bẹ́ẹ̀ ọba ní jọmọlúàbí kò ní jẹ ni téèyàn bá ní jọmọlúàbí nù ayé kò ní jẹ ni àáfàá yìí ọdẹ ni ọwọ́ aláàánú púpọ̀ ọwọ́ adẹnu gbó dídẹnu gbó tó dẹnu ọwárí ọmọ ràkún ọwárí ọmọ àkókò òkú kékeré ọmọ kékeré ọwárí ẹ̀jẹ̀ tó pọ̀ ńlẹ̀ tí ń túmọ̀ sí pé wọ́n pa ìyá àkókò yẹn ni ọmọ yẹn mú ọyàn lọ́wọ́ ọwọ́ ha ọmọ àkókò yìí tí ọba rọyàn mu yóò kú bàbá yìí sì ní àgùntàn tí ń sìn lé táwọn ó wá ní ìkókò tó jẹ́ pé ọmọ sì ni ó wá gbé wálé ó wá gbé sáàrin àwọn àgùntàn ó yan àwọn àgùntàn yẹn ní kókò wá mu ní mu ní mu tó fi ń jẹ́ ìkókò àwọn ìwà ń sọ fún ọdẹ ẹni pé ha ìkókò láàrin àwọn àgùntàn ni eléyìí ọmọ pé kókò lóhùn àárín wọn ló ti dàgbà ọwọ́ pẹ́ fáwọn fàbdùlmọ́mì bàbá yìí wá jáde ńjọ́ kan àsìkò òun ó wọlé kọ́ ni ẹ̀pá ọwọ́ jáde nígbà tí èdè ìkókó ti pa gbogbo àwọn àgùntàn jẹ. bàbá wa ń pè àkálítà gánà ìmí wàfàjà àtàkọ́lé bíi. أكل ضاق نايمي وفجعت قلبي وأنت لشاتنا ولد وأنت لشاتنا ولد ربيب شربت لبانا شربت لبانها وربيت فيها فمن أباك أن أباك ذئب إذا كان اتباع إذا كان اتباع اتباع سوء فلا, فلا أدب يفيد wàlà adibu, Bàbá wí. Fàlà àdàbọ̀ yóò fi dùn wàlà àdìbò. Allahu akbar. Àkàlítà gànà ìmí wà fàjà tà kálíbí. Àbọ̀tò lómi dákun torí ọlọ́run. Bàbá wa tí wọ́n bẹ ń jókòó yìí. Mo eh. ọ̀ sí nǹkan lẹ́nu gbogbo ọmọ kí tó fẹ́ lálùbáríkà jàdúrà lọ. lójú àtìlẹ́yìn ojú tiẹ̀ pẹ̀lú wọn ní gbangba a ní lè sọ̀rọ̀ wọn tó nǹkan ní tí wù wá ká ti sọ̀rọ̀ wọn ẹ̀yìn ní tí wù wá ká ti sọ̀rọ̀ wọn. àfa wa Sulaimani gbogbo ògbà yányán àfi tá a bá ríra ẹ̀ yìí. ibi tí wọ́n bẹ lọ́nbẹ̀ akásọ̀ àtọ̀ bá wa. sẹ́lẹ̀ yìí àníkàgbé tó ń sọ. a kà sọ̀kalẹ̀ sí pé kásádùá fáwọn afáwa wa. a lè ṣàlàyé níwọ̀n bá gbogbo àwọn ọmọ kéwú owó tí mo pa ní ti yé yín dákútó yá àsìkò bàbá ìyá wa pasọ́nifáì ìkòkò ọ̀ṣà kásọ̀ rẹ̀ àtẹ̀síkèsì àbí ká fi ohun pé ènìyàn kama banka bá nǹkan sọ̀rọ̀ ní tí ó jẹ́ pé kìí ṣe èèyàn káwá ká ṣàkásọ rẹ̀ wọn ni ó personify rẹ̀ àbí lọ́dọ̀ àwọn oníwèé. wọn àkàlítà gànáà yìí mi wọn wá wò pé ah, gànáà yìí mù jámù kìíní gànáà mọ́tò àgùntàn ní gànáà mù jámù tẹ̀ ń jà gìnáà mù alùlẹ̀ àrùdì àbáhù kùlàmárì tàkàbàtì àbùyàtù náà mi ń dọ̀rúra tẹ̀. àwọn èbúyàn tó bá jẹ́ ni àwọn náà ní ń jòkó àkàlítà àgànà àyìnmí. ó ní ìwà àgùntàn yìí àìwà òkòkò yìí àkàlítà àgànà àyìnmí ó sì ó sì ó sì ó sì ní tí mo lè fi sọ̀rọ̀ lọ́la ṣe gbọ́ eh. ó sì ó sì bàjẹ́ wọ́n fẹ́ já àdàkọ́ ní mi. ó sì dá egbò sọ́kàn mi ntẹ́ yẹn ti ń ràn kàn pé ah, nígbà tí ó bá fi di bàbá yìí kankan báyọ̀ yọ látara kí ni o sì jẹ́ kí nǹkan náà ó ṣe é ṣe mọ́. wà á ń tọ́ ní ṣáàtì náà wàládùn rẹ̀bí bọ́. ìwọ ẹ̀rí alámúnúrọ̀ bí kàfínà wà ní dánú kúránù àbí wàlà bí sàfínà mẹ́rin òmùrù kà sí ní ìnà fàáltà fàáltà wà ìwọ tó jẹ́ pé láàrin àwọn ẹran tí mo kó jọ wọ́n ló kéré jù. ṣèríbùdà làbá nà á. gbogbo nítorí ọ̀dà lónìí tó wá ń yọ ọgùn tó pé kò kò ní ọ ṣèríbùdà làbá nà ikú àwọn àgùntàn tó pàjẹ́ yìí ọ̀yàn wọn ló mú dàgbà. wàrú bí ìtàfí àwọn ní ẹ̀wù ọ̀dàgbà ibẹ̀ ló ti dàgbà. فمن ينباك أن أباك ذئب. ta ló sọ fún ọ pé kòkó bàbá rẹ ta sọ fún ọ pé ìran kòkó pa ìran àgùntàn jẹ ni. ìlà kánà tìbà tìbà àṣù ìhìn. abọ́tò gómìnà tìbáwù àti tìbáwù bẹ́ẹ̀ ọba máa kéwu yọ̀ọ́ dàrú o. طباع إذا كان الطباع طباع سوء طباع بالطاع nature nu tìbáwù ẹ̀rí fellowship ìdá kánà tìbá ọ̀hún tìbá àṣù ìyí. àṣẹ tí níjọ yẹn bá jẹ́ tọ́lẹ́ pàdé àdámọ̀ búla dámọ̀ yẹn láyé. fàlà àdàbọ̀ yòófì ìdùnwàlà àdìmọ̀. fàlà tí mo fi ní ẹni tọ́rọ̀ bá ń dùn wẹ̀ fọ̀rọ̀ lọ ni pé ẹ rí i pé mo máa san gbogbo ògbà èmi ní scope lójú ọ̀nà ẹ̀jẹ̀ ọmọ kéwú ntí dàfà mo ní scope léètì mi ò ní deviate scope mi àkọ́kọ́ ò ní pé àwọn ọmọ gbọ́dọ̀ mọ kéwú gbogbo ìgbésí ayé tèmi nù scope ẹlẹ́ẹ̀kejì òun wá ni pé gbogbo ọmọ kéwú gbọ́dọ̀ ya ọmọ dáadáa sáwọn tó kọ́ wa àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣe ìdí àwùsùn náà ń ṣe mí ó ń ṣe mí púpọ̀ ni o wàláì la azim kéèyàn dára àfa èèyàn wàláì èèyàn dára bògì ni téèyàn bá dára lọ́dọ̀ àfa rẹ̀ èèyàn dára bògì ni lónìí nísìnyí ọ̀ràn méjì kọlu ra wọn fún mi ọ̀ràn bògì kọlu ọ̀ràn òòrùn ní nasfa tí wọ́n retí mi lọ́wọ́ nísìnyí báyìí lákòbọ̀ branch wọ́n tó wá ń retí mi àwọn àṣà ìsìlámì wọ́n ń retí mi ní mọ́níyà lọ́wọ́ báyìí àti nesfat àtànsáru islami ọ̀ràn tí mo bá dá ọ̀ràn anú òrùn ni ìsàkó òrùn yìí bọ́ bògì ni. ọ̀ràn tí n bá dá lọ́dọ̀ àwọn àfa mi lọ́ràn bògì lẹ́yìn bògì àfa wa àgbà àfa wa sẹ́yìn àfa gbogbo wa. fàlà yóò fi lè lò wá fàlà àdàmà. abẹ́kùn gómè ó kọ́ wa níbi ọlọ́run ọba mú kọ́ wa mú débi okùn àfa wa. àlà iná im ànànà bírúsùlẹ̀ tààtàmà wàhùn àdàmà ìdírí ìsúná ní àlàlẹ́ wàlà. وهود وصالح وصالح لوط إبراهيم معا على نجل إسماعيل إسحاق فضلا ويعقوب àfàwọn àgbà àwọn náà ni wọ́n pa ń bẹ̀. sulaimanu. wo àkọ́tù mú mi. sulaimanu. kéwù ni ọlọ wa bó ṣe mọ̀. sulaimanu. ẹni tó fẹ́ pèrò kan tó àmọ́ bó ṣe pé wàá mú adábù kan wá. sulaimanu. tọ́ba tí wọ́n ń pè é nínú ọmọ táṣì. sulaimanu. ó lè pèyàn lẹ́ranko eh. pẹ̀lú ọgbọ́n ọgbọ́n jáde ìwà ẹranko yìí yóò dóyàn àmọ́ ó ó àfàmùtí ẹkùn ẹkùn. sulaimanu. Ah, ah, ah, àfa wa. Sulaimanu. Àbá àwọn kan ló tún dé yìí bá. Ìyóòbò. Dúkú ìkẹrùbà. Wàzúlí Gíbúlì Yunusun. Àà ah, Sheikh ah, Baba wa Ishaq Abu Abdul Mumin. Akáàmọ́kọ́mọ́lá. Ẹ wá sínú ọ̀rọ̀ náà tiẹ̀ wá wọnú ara wọn máa ń lọ. Bàbá wa Sheikh Imam Ishaq. Sulaimanu Ayyubu. وذكب اليونس عبد المؤمن والياس أيرا والياس ذا فاكرا ibi tó bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ sí. Sulaimanu. ẹ àti kí afa wa. Ayubu. o tutu afa. ee dákun. afa wa. إذا كان اتباع اتباع سوء فلا أدب فلا أدب يفيد ولا عجيب فلا أدب يفيد ولا أديب. ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ dé tí àwọn afáwọn àgbà fi dé ó ní pé àánú àwa tí wọ́n ń ṣe ìdí àwùsùn náà ń ṣe mí àánú wọn ń ṣe mí púpọ̀ mo sọ fún wa mo ní ọ̀ràn méjì lọ́kọlura wọn fún mi lónìí ọ̀ràn bògì àtọ̀ràn òrùn ẹnìkan pè mí ẹnìkan nasfati kan pè mí ẹn kọ̀ríbù kan pè mí ṣé bí ń gbà tó dùn ní gbọ́ngbọ́n kan sí i ọ̀ràn tí n bá ráyè dá wọn lóhùn afudalul fakari allah tafakar ibi fáàrí parí sí ni kí nǹkan fáàrí ó wà lára rẹ kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe é ṣe allah ṣùgbọ́n kún pé àfẹ́sà òkè pè mí pé ń wá pẹ̀lú ọkọ̀ àfáàwọ̀ àgbà amúbíẹ̀yá tọlọkọlu àfa wa àgbàṣe olùkùmánù lókè sọmọ ọdún nìkan ò tó yàn pa láì digun mọ. wọ́n bó kulẹ̀ wọ́n bó ọmọ ọdún lẹ̀ wọ́n ní ọmọ ọdún yìí ni wọ́n fi pa ògùn yìí ló fi pa òkú yìí o ẹ wá lóògùn tẹ́ di ìmọ̀dà tó pa sọmọ ọdún ò lè dáyàn pa láì ṣẹ̀ṣẹ̀ digun mọ. ìlà kánà tìbá tìbá àṣù ìhìn fàlà àdàbọ̀. fi ìdò yálà àdìmọ́. àwọn ọmọ kéwú ẹja sọ́ra wa àwọn ọmọ kéwú ẹja sọ́ra wa pẹ̀lú àwọn àfa wa wàláhì ẹja sọ́ra ìdí ń jẹ́ máa ń nù pé yẹn gbogbo bí tá a bá a ní fa ẹ̀sùn máa kún fa amúr bílí jàmí nìlú aláà. خشاها سوى الله من قاطع ومن داني إن الجهاد لأقسام وأفضلها كلها محك لذي جوع وسلطان. èyí wá máa ń kì mí إن الجهاد لأقسام وأفضلها كلام حق لذي جو وسلطان kèé jẹ́ kẹ́rù ọba mi wa inkanet il ajisadu lil mauti unshiat fakotilumuri mb saifi filayi afudol ibi tọ́rọ̀ náà ti ń wọ́ bọ̀ yín ṣàlàyé rẹ̀ fún wa lónìí àwọn ọmọ kéwú bàbá wa àgbà tá a mọ̀ láàfà bàbá wa ní mahad bàbá lánàṣẹ ọlọ́run kọ́ wọn bàbá wa àgbà tá a mọ̀ láàfà wa àgbà bàbá ní mahad ọwọ́ kà wọ́n fà èèyàn mélòó ni baba amadu kọ́ńkéwú direct nù wọ́n tó fi jẹ́ pé táwọn àfa wa lẹ́tọ̀ọ́ sí àfún wọn wàláhì àárínú àwọn ọmọ kéwú tí eré wọn burú tí wọn fọra mọ tí wọn ń pe àwọn àfa wa ẹni sínú ọwọ. Allah kèé sáwàdà o baba amadu làfà gbogbo wa agreed and accepted kò sẹ́ni tó jiyàn rẹ̀ àní kéwú mélòó ló jókòó kéwájú bàbá má dùn gẹ́gẹ́ máa fọ́ ọkọ ka sàmà òkè sàmà òkè kí ni jẹ́ sàmà kò sí ti ń jẹ́ ju ti ń bẹ lórí rẹ lọ ntọ́ wà lábẹ́ ní sàmà rẹ ìní máa fa èmi máa sọ fún àwọn ọmọ kéwú tèmi àwọn ọmọ tèmi èmi ò fi wọ́n kẹ́ ọmọ kéwú ẹbí wọ́n lè àwọn ọmọ kéwú mi náà ni torí pé ṣe bíbẹ́ mi ṣe ń kọ́ wọn làwọn náà ń gbá mi kọ́ àwọn ọmọ mi bẹ́ẹ̀ mi ṣe ń jáfa fún ọ làwọn náà ń jáfa lórí àwọn ọmọ yẹn kẹ́